ẹ wọ ọdún ojúde ojúde ojúde ọba ọ̀jẹ̀bú ẹ wò ẹ wò bó ṣe yẹ wá ẹ wò bó ṣe yà ọmọ Yorùbá ohun tí mò ń sọ nìyẹn mo fẹ́ gba àṣà lọ́wọ́ wa wọ́n fẹ́ ká máa ṣàṣà tiwọn kábíyèsí olódùbọ̀dẹ̀ ṣe dáhùn ọmọ Ìjẹ̀bú náà mo tún mo mo tún mo tún gbà fáwọn díẹ̀ tó pọ̀ pọ̀lọpọ̀ nífẹ̀ẹ́ nu wọn ó tún mo wá sọ rèé níbi ọdún ojú ìjọba tó ń ṣe yìí nítòótọ́ wọn ti di Islam bọ́ but àwọn oníṣẹ̀ṣe àwa tájọmọ ọba tájọmọ Yorùbá tẹ láyà ìmọ̀ ìbímọ ọmọ ṣẹ̀ṣe gbogbo wa ọmọ ọba gbogbo wa ọmọ ọba gbogbo wa àwa láyọ Islam tó máa fẹ́ ti bọ̀ àwa láyọ kò ń bẹ̀ wọ́n ti ọkọ̀ jèrè ọkàn wa níbì kan ọdún ojúde ọba yìí ẹ máa gbọ́ ilé ọba ni wọ́n ti máa ṣe tẹ́lẹ̀ ìjọba kí wọ́n pé kí wọ́n lọ sí stadium Ìjẹ̀bú Òde wípé kí wọ́n máa ṣe ń bẹ̀ ẹ wá bó ṣe yẹ gbogbo àwọn ọmọ Yorùbá ẹ wo aṣọ ó kálukú wá sí òkè ẹ tí ó sọ aṣọ òkè wá sí òkè ẹ tí ó rà á ràn ó rà á ràn ó kálukú sáwọ bó ṣe wù ú ṣébi tá a sọ náà ni Islam tí wọ́n ti bọ̀ ni pé kí ni ìdí tí wọ́n fi lọ gbé sí ìjọ kẹta ọdún léyà àwa náà ní nǹkan tá a lè tàfàyè ó yá ẹ̀yà ẹ̀yìn ọmọ ìjẹ̀bú ẹ̀ ọmọ Yorùbá káàkiri ogun àláyé ẹ wá wò ó kọ́ pé wọ́n ti gbé sí stadium yẹn àwọn àti wọn nìyẹn kẹta gbé bẹ̀ tá à ń pò yìí táwọn èèyàn á fi owó bíi kákàkọ́ pé ten thousand wọ́n fi wọ́n stadium ṣé kò ní wúyàn kéèyàn náà mọ kéèyàn náà mọ wà níbi ọdún yìí lọ́dọọdún ṣé kò ní wúyàn ọdún ṣẹ̀ṣẹ̀ ni o àwọn mùsùlùmí fẹ́ ajá ìkẹ̀múra lọ́wọ́ ọdún ṣẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n sẹ́dá àwọn ọmọ Yorùbá náà wà náà gbọ́n ọgbọ́n tá a gbọ́n ni pé a ti rí i pé aláṣà tó tiwọn lọ àti rí i pé aláṣà ju ti wọn lọ torí pé táyé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ojúde ọba ẹ̀ kéèyàn wá wọ jàlámíà <laughs> àti jẹ̀lì bàbá kéèyàn wá wọ̀ wá só lè jẹ́ bó sì yà mọ́ eléyìí só lè jẹ́ báyìí àbí kéèyàn wọ súùtù wá kéèyàn táì kéèyàn wọ skẹ́ẹ̀tì kéèyàn wọ kíní kó sá súùtù só lè jẹ́ wọn báyìí a wá rí pa ní nǹkan tí wọn ò ní a wá pa náà láṣà a wá rò pé ẹ mọ́tò ìdí àwọn lẹ̀ ẹ jáàmù wa nínú ìwé tó gbé wá wọn àti wọn gbé ó lọ síbi kan ọlọ́run àbẹ̀ bí ó fi yà díọ́ ní tó jù àmọ́lẹ́nu àwọn abẹ́rù pé ẹja certify ọlọ́run wọ́n tọ́ àwọn China àwọn India àwọn Germany tí wọ́n certify human needs àwa tí a fẹ́ certify ọlọ́run àwa la púọ̀ jù bọ̀dá kí lẹ sọ lánàá ẹ sọ fún mi pé Saudi Arabia tí aláwù ti wá tí Muhammadu ti wá wọn ò sínú. most peaceful religion most peaceful country in the world. most most peaceful country in the world. mo ò sí níbẹ̀ àwọn ìlú tó sì tó sì wà tó wà productive wọ́n wà nínú àwọn ìlú tó wà lálàáfíà tó ń pẹ́ àwọn ti lálàáfíà Saudi Arabia tí Islam ti wá wọn ò sí in peaceful country peaceful country and Islam fúnra ẹ̀ gan kò wà ní peaceful religion ẹ lọ wò ẹ lọ sọ̀rọ̀ láyé kò kúṣe ni mo kọ́ ọ bẹ́ẹ̀.

táwọn sọ ni pé gbogbo tá a ní yìí làwọn fẹ́ kú dànù wọ́n fẹ́ já dànù. àwọn kọ́ńtì tí ó ní Islam ló wá wà peaceful. ìtúsílẹ̀ mò ń lọ kẹ́lẹ́bà àmọ́ bá wà náà sí láṣà tó ní kẹ́lẹ́bà wà láṣà tó ní tó fà irọ́ tó pàtó wá ni pé ṣe láwọn ọba yín wọn èsè yẹrẹ àmọ́sùn yẹn ti dèbè yẹn ọ̀rọ̀ pọ̀ sí mo fẹ́ sọ ó mọ́ ń dùn mí ọ̀rọ̀ Yorùbá mọ́ ń dùn mí púpọ̀ jù ká sọ pé ọdún yìí agbàpá ìmùsùlùmí ẹ̀ ti ajá kí ẹ̀ wípé tó bá di ijọ́ kẹta aléyálẹ̀ ń ṣe á gbà ohun èèyàn lóhun ọlọ́run ibi táwọn fix ọdún sí náà láwọn ṣe á ti gbà káwọn ṣe lọ́dọ̀ kẹta aléyá ṣùgbọ́n àwọn kan wà tẹ̀lé mú kú o àṣà yorùbá ọdún ọdún ọba lọ́dún yìí èyí tí gbogbo ẹgbẹ́ èyí tó kálukú mú wa lélẹ̀ yìí o ṣùgbọ́n nàìjíríà wọ́n ti kọ́kọ́ gẹ̀tì àwọn àbáwọn gẹ̀tì kìí sábà o àwa lè gbìyànjú kákọ̀ọ́lẹ́tà àwọn kan ni tó wà lé wọn mọ nàìjíríà mọ kó four million lọ́bì kan four point five million six million lọ́bì kan sọ yìí pé ibẹ̀ mọ́ ìjẹ̀bú òde ò mọ́ kí ni lọ́lọ́run dùn sí jù báyìí lọ ẹ bọ̀ yẹn sọdún sínú kálukú dùn ó kálukú wá sọ òkè àwa sọ ìbílẹ̀ yàrá bá wa inú wọn bá ń dùn èwo ni lọ́lọ́run dùn sí àti ilẹ̀ nìkan tẹ́ alọ́kọ́ jàlámíà tẹ́ wá pàkájà tá a bá fẹ́ wọ gbódù kò ní nìkan àdìkọ́dù ẹ̀ náà àwọn àdìkọ́dù wọ́n yẹ wọ gbódù lọ́lọ́ nílò wọn wọ́n pàkájà wọn ṣe gbogbo ẹ̀ ẹ wò bó ṣe ń yí àwọn ọmọ Yorùbá ẹ wò bó ṣe wáṣọ òkè òǹkálùkù òǹkálùkù wáṣọ òbílẹ̀ bó ṣe wù ú ní tán fẹ́ gbà lọ́wọ́ wa ní oníwà gímìlá obi tí mo sọ ń jọ sí pé ẹ̀sìn òǹkálùkù fi gba òmìnira ní tán pèlẹ̀ sìn òǹkálùkù gbogbo ìlú mú ẹ̀sìn wá láti gba òmìnira àlú wọn wọ́n fẹ́ kó wọ́n fẹ́ gbòmìnira kí wọ́n mú ìlú yòókù lẹ́rú nígbà pẹ̀lẹ́ sí nìyẹn China fẹ́ múyàn lẹ́rú India fẹ́ múyàn lẹ́rú Germany fẹ́ múyàn lẹ́rú eh, Israel fẹ́ múyàn lẹ́rú Saudi Arabia fẹ́ múyàn lẹ́rú pẹ̀lú ẹ̀sìn náà náà pé ọlọ́ọ̀ náà pé wọn ò pè fún aláṣà àṣà rẹ ní èwo ọ̀dà ẹni dáàbò ẹni dáàbò mi kò sí ti jẹ́sìn àṣàlókàlùkù ń tẹ àṣàlókàlùkù ń tẹ kò sí ti jẹ́sìn àṣìwò ẹ̀sìn wèrè torí pé tí wọ́n fẹ́ ṣe Islam àkọ́ wọn á sọ fún mi pé language àwọn ọlọ́run ló ní language yẹn dẹ̀ ní prophet tó mú religion wa ó bá language ni ìbúra àwọn náà àwọn ìdàlámíà àwọn làbíbù oníkèrè lá sẹ́yẹ̀sì nìyẹn náà but culture ti wọn náà fẹ́ tà fà wá ká máa ra jàlábíà jàlámíà ká máa ra rìkọ́ọ̀bù jẹ̀rìbáàbù ìtàn fẹ́ tiwọn nìyẹn culture ti wọn máa á máa gbòòrò sí á máa yóò máa gbòòrò sí gbòòrò sí gbòòrò sí gbòòrò sí. níbi tí wọ́n níbi táwa ti wá ń ṣe ọdún tiwa ọdún ojúde ọba tán ṣe ń jẹ̀bú yìí mo fi ẹ̀mí ìbúra mo fọlọ́run ṣẹlẹ̀ rí àwọn àfa kan àti ẹ̀pin òòlé wa wọn ò lọ́dún ẹlẹ́bọ ni kí lọ́sọ̀rọ̀ àti ọmọ pẹ̀lẹ́dọ̀ ẹlẹ́bọ tẹ́ ẹ̀ bá ti lé wọ́n jàlámíà kẹ́ ẹ̀ dábòlẹ̀ káwọn káwọn obìnrin ó borí ó ti dọ́jú ẹlẹ́bọ nínú kí ẹ wá wò ó ẹ̀yin ọmọ Yorùbá tó bí yín pé tẹ́ ẹ sọ lórí gún èèyàn irú ọdún yìí kó wá jàlámíà kí wọ́n wọ ní kọ́ọ̀bù kún un jẹ̀lì báàbù àti bó ṣe wá wá sọ òkè tí wọ́n bá sọ òbílẹ̀ yìí èwo ló ẹ̀yin náà ti ẹ̀rí sọ ẹ̀yin náà mọ̀ pé yí àwọn eléyìí Saudi kan àwọn tó lọ sí àjì kò yẹ àwọn tó bóyá yẹ àwọn tó ṣe ọdún ọdún ojúde ọba yìí kò yẹ àwọn tó kò yẹ àwọn tó lọ sí àjì jù báyìí lọ ṣùgbọ́n táwọn sọ fún wa ni pé àwọn gbígbàgbọ́ Ọlọ́run sínú tiwọn pé tá a bá ti ń lọ ṣe gbogbo ohun tí wọ́n ṣe ní àjì o táwọn sọ̀kù báyìí wípé inú Ọlọ́run mọ̀ọ́dún sẹ́yìn èyí táwọn tó mọ̀ ti yà wá wá ń ṣe yìí sẹ́nu ọlọ́run ò dùn sí ni wọ́n wá ta kọ́ṣọ́ wọn fún wa ni ṣẹ́mi tí mo gbé dání mo gbà kí n kú lórí ẹ̀ wọ́n ti wá sọ fún apá àwọn àbá tó bí àwa àwọn àbá tiwa pé wọn ò dámọ̀ ìkànnì ayé àwọn àbá wa wọ́n ní olórí ibú ni wọ́n àwọn àbá wa wọ́n ṣẹbọ kú ni ẹnu ọ̀run náà wọ́n lọ ìṣòro wádìí wọ́n jù wádìí wọ́n rí mọ̀ mọ́dún yìí aborí jésù dùn yìí tó wà nánú sójú sọ́mọ̀ tó ní ẹ̀yin tí a nàìjíríà àwọn ọba ayé náà yóò wá wọ́n ń jìyà lọ́wọ́ ni o bàbá ayé wọ́n ń jóná lọ́wọ́ ni o níjẹ́ olórí jésù àbí mọ̀mọ́dún kó sọ bẹ́ẹ̀ di ojú sọ́mọ̀ ni. ìbò tán gbé wá náà wọ́n ti parọ́ gbóró yẹn fún wa ẹ̀yin ọmọ yorùbá àwa lọ́pọlọ jù wọ́n lọ ìwé ìrìnlẹ̀ sì mọ̀ ká lọ́pọlọ jù wọ́n lọ. àwa fẹ́ wa mọ a sì ṣe ìwọ kọ́ ọ̀nà mọ ìjẹ̀bù tí ò ní fa wọ́n mọ̀ pé ìṣẹ̀sí wa yẹn wọ́n mọ̀ pé yẹn kan wà bẹ́ẹ̀ tó yàtọ̀ tó jẹ́ nǹkan ọ̀tọ̀ wọ́n sì tún fẹ́ ṣe Islam náà wọ́n tún fẹ́ ṣe Christianity náà wọ́n mọ̀ wọ́n rí ṣẹ̀ṣẹ̀ bíi tiwa yẹn bí ẹni pé kò sọ́lọ́ ń bẹ̀ ẹ̀ ń bá ṣe kú tí ò ṣe Islam mọ́ ìyẹn fẹ́ jẹ́pá lọ́rùn ẹ̀ ń bá ṣe ìṣẹ̀ṣẹ̀ yẹn kú tí ò ṣe Christianity mọ́ ìyẹn fẹ́ jẹ́pá lọ́rùn ní tí wọ́n rí gangan nìyẹn tí ò fẹ́ fi Islam àti Christianity ilẹ̀ ah! mo sì bá gbogbo gbogbo aláwo tó wà lágbàáyé pátá babaláwo ń bára ayé ṣe wọ́n bára ọ̀run ṣe babaláwo ti kọjá tó sọ fún pé ah, <laughs> tó wà lẹ́nu tó jẹ́ babaláwo tó ń kírun kìí ṣe babaláwo bọ́kọ̀ hmm, sọ̀rọ̀ yín fún yín lónìí tẹ́lẹ̀ babaláwo tó wá jókòó ṣọ́ọ̀ṣì tó bá náà lọ tó wá pé lórúkọ Jésù pé babaláwo torí pé àwọn ọ̀dájú wọn dọ̀rùn wọn mọ̀ pé àwọn ababa tó bí àwọn wọn ò jí wọn ò gbọ́dùn jí àwọn kan wọn mọ̀ àwọn babaláwo mọ̀ pé àwọn ababa tó bí àwọn wọn ò gbọ́dùn jí àwọn kan wọn pẹ̀lú ayé tá a wá yìí náà láti ń jẹyàn láti ń gbénu ara yìí tá a bá dọ̀run a lè gbénu ara yìí mọ́ babaláwo gbọ́n wọ́n mọ̀ ìdí tí àwọn òfin lè bá yín kírun nu tí wọ́n lè bá yín lọ ṣọ́ọ̀ṣì lọ pàtẹ́wọ́ nù ìdí tí babaláwo lè bá yín ṣe nìyẹn gbogbo kí ni làwa náà rí tá a sì mọ̀ tá a sọ gbogbo ayé pé ah wọ́n mọ̀ ti tàn jẹ́ jí iná iná àti iná àti kí tọ̀rọ̀ àwọn Christian ibi tí ibi tí wọ́n de àṣírí ọmọ Yorùbá mọ́nu mọ́mọ́ bèlè ìgbò ẹ̀mọ Yorùbá pátá wípé ǹjẹ́ náà bá Yorùbá kan jà fún Ọlọ́run Olódùmarè rí tí Yorùbá fẹ́ jà ó jà fọ̀rọ̀ ọlẹ̀ ọ̀rọ̀ ọlẹ̀ ẹ̀ẹ́n mọ́ fọ̀kọ́ wa bàmí dáná ìjọ kan làákọ̀ mọ́ mọ́ délẹ̀ mi mọ́ délẹ̀ mi ilẹ̀ wọn jà fún tí Yorùbá ò jà fọ́lọ́ Olódùmarè rí yorùbá sọ fún wa pé ọlọ́run ó bá ó bá fa àwọn kan jóná ó bá fi wọn jóná ó bá fi wọn jóná ó bá forí àwọn kan rana nífa àwọn kan kó náà já nàá mọ́ <laughs> ọmọ yorùbá ẹ jẹ́ àgbọ̀n ẹ jẹ́ àgbọ̀n ọ̀rọ̀ mọ́ kamila torí pé àwa ti rí nǹkan kan tọ́pọ̀lọpọ̀ ò rí nípa pé ó ṣe ní bàbá tèmi tó bí mi lọ́mọ ń jóná lọ ẹ̀bọ làwọn bàbá wa ṣe kú bàbá tó ṣe àwọn yorùbá lẹ̀ ẹ̀bọ gbogbo ṣe kú ẹ̀bọ wọ́n ti sọdún ọdún ojúde ọba yìí wọ́n ti sọdún ìsìláàmù nítòótọ́ ọdún nípa pé bóyá ẹja ẹja fi sí ọjọ́ kejì àbí ọjọ́ kẹta léyà ẹja fi sí ọjọ́ kẹta léyà ó dáa pé kẹ́yìn òsè tìyín káàánú òsè tiwa ni ṣùgbọ́n àwọn kan ti wá mú nínú àwọn mùsùlùmí pé ìsìléyà náà là ń ṣe irọ́ kí sọnù léyà ọdún ọmọ onílùú ni ọdún àwọn ọmọ Yorùbá ni tákẹ́ gbogbo ọmọ Yorùbá ló sì lẹ́tọ̀ọ́ àti wà ń bẹ̀ ló láṣẹ àti wà ń bẹ̀ tábà tuntun fún àgbáyé àìjọ ah, ah, ni ojò lóbi jọmọ ìjò ń yà nǹkan ní tó gbọmọ ní tó kó yà jọmọ Yorùbá nù Ìjẹ̀bú dọ́dún tiẹ̀ ṣe Òṣogbo dọ́dún tiẹ̀ ṣe Ọ̀ṣun dọ́dún tiẹ̀ ṣe. ṣé ẹ fẹ́ gbọ́ ta Ọlọ́run ti dé o gbogbo ọdún gbogbo ọdún lè mọ wọ́n tájọmọ ṣe ni ológun àjẹbọ̀sùn oníṣàngó àjẹbọ̀sùn ọlọ́yà àjẹbọ̀sùn oní kí ni abọ́lẹ́jẹ̀bù alágẹmọ àjọbọ̀sùn oníròkò ìrókò ìwọ̀mọ̀ àjọbọ̀sùn lọ́dọọdún fa ọlọ́ọ̀dọ́gùn àjọsọ̀nù fa tí a ti ti ń ojúde ọba náà gbogbo alájọṣe wọ́n ti pín bọ́ wọ́n ti pín ìṣẹ̀ṣe tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ tipẹ́ eléégún ìbàdàn gbogbo àjọṣe bá ti jọmọ ṣe dùn. àjọ ni ejò níjọmọ ejò yà wọ́n ká síwájú ramọ́lẹ̀ tẹ̀lé ṣèbé mọ́nàmọ́ná gbogbo wọn wọ́ tẹ̀léra wọn èrè káwọn ẹni tí ó fi àjọmọ ejò ṣùgbọ́n ní àwọn ọmọ ejò gan wọ́n ti wọ́n ti máa ọmọ ejò kan tí wọ́n ti tájú kó sí wa lápapọ̀ pé ah bẹ́ẹ̀ bá ṣe báyìí aláwọ̀ kan èwo làláwọ̀ yọjú sí inú gbogbo wa èwo ni Jesus God yọjú sí inú gbogbo wa ẹnì kò yọjú sí wa rí ṣùgbọ́n kàmá wò náà ni ìtò ń gbàgbọ́ ló ń satisfy conscience ẹ ebi ò gbé ìbò pé èyí sì mọ bí ṣe ah, kọ́ lọ́wọ́ sànù mi ìtò ìgbàgbọ́ ló ń ló ń ló ń bu omi tútù sí ọlọ́kàn ìgbàgbọ́ rẹ ló ń bu omi tútù sí ọlọ́kàn pé ah tí n bá ṣe báyìí ah táìpé aláwo ni mo bọ̀ ni mo ṣe báyìí ni mo ṣe báyìí ìtò ìgbàgbọ́ yẹn ló bu omi tútù sí ọlọ́kàn ló fi rò pé bóyá ọlọ́run ló gbọ̀yìn lọ sí ó ti rò pé ah tí n bá lọ sọ́ọ̀sì ṣe má pàtẹ́wọ́ etí mo ṣe ní tọ́kàn mi tí inú ọlọ́run fi mọ̀ dùn ìtò ìgbàgbọ́ ló bu omi tútù sí ọlọ́kàn ṣùgbọ́n táwa oríṣiríṣi fi ayàtọ̀ ni pé táwa náà gbàgbọ́ ohun tí ò sọ ọlọ́kàn ṣùgbọ́n nǹkan kan táwa làwa ń ṣe ẹ̀sìn tiwa mo mú mo ò mú travel wa o <laughs> ẹ̀yin náà sì mọ̀ ọmọ ẹlẹ́bọ gbogbo wa ẹlẹ́bọ ni gbogbo wa pátá àṣẹ rí òsì àìsí mọ́ ló ń bẹ ẹ̀yin náà mọ̀ wọ́n wá mẹ́sìn kan travel wa wọ́n wá ló dájú tí a bá tiẹ̀ lọ sọ yẹ kí wọ́n gbà lọ́wọ́ wọn tí wọ́n bá sọ bá lè wọ́n wá mẹ́sìn kan wá láti lò òkè wọ́n wá ló dájú tí a bá tiẹ̀ lọ sọ yẹ kí wọ́n gbà lọ́wọ́ wọn tí wọ́n bá sọ bá lè tẹ́ ẹ bá sakó tilé ta.